ó mà ṣe o ìyá pasuma onífújì kú lójijì àsìkò yìí kì í ṣe èyí tó dára rárá fún ọ̀kan nínú àwọn gbajúmọ̀ onífújì ilẹ̀ wa ní alhaji wasiu alabi ọdẹtọlá pasuma táwọn èèyàn tún mọ̀ sí paso tàbí ọ̀gá ńlá fújì pẹ̀lú bí ìyá tó bí i lọ́mọ alhaja adijat kubura tọmọ ẹ̀ fúnra ẹ̀ máa ń pè ní ìyàwó ànábì ṣe fàyè sílẹ̀ tó gba ọ̀run lọ nírọ̀lẹ́ ọjọ́bọ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹfà oṣù kẹrin ọdún yìí mánì gbàgbé nírọ̀lẹ́ tọ́sídẹ̀ẹ́ yìí jẹ́ fún Pasuma pẹ̀lú bó ṣe pàdánù ìyá rẹ̀ yìí nítorí ó fẹ́ràn obìnrin náà dé góńgó ó sì mú ìyá náà ní pàtàkì gbogbo ìtọ́jú tó yẹ kí ọmọ fún òbí ni Pasuma fún ìyá rẹ̀ yìí nígbà tó wà láyé bẹ́ẹ̀ ni kì í wọ́n lọ́dọ̀ rẹ̀ nígbà kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ló máa ń kì í kíkankíkan nínú àwo orin ẹ̀ tó sì máa ń pe ara ẹ̀ ní ọmọ ìyàwó ànábì Pasuma fúnra ẹ̀ ló kéde ikú ìyá náà lórí ìkànnì Instagram rẹ̀ ó kọ síbẹ̀ pé ohun ẹ̀ṣọ́ iyebíye mi mo máa ṣàfẹ́rí ẹ̀ títí láéláé ni n ò tiẹ̀ mọ ohun tí mo fẹ́ sọ máa sùn nínú àlàáfíà jọ̀wọ́ máa mójútó mi látọ̀run wá nígbà tí Pasuma ti gbé ọ̀rọ̀ ikú ìyá rẹ̀ yìí sórí ìkànnì rẹ̀ ní ọ̀pọ̀ èèyàn ti ń bá a dárò tí wọ́n sì ń kí ikú aráfẹ́raku ti ìyá rẹ̀ tó fàyè sílẹ̀ ọ̀hún lára àwọn tó ti ránṣẹ́ ìbánikẹ́dùn sí ọmọ ìyàwó ànábì yìí ni olórin fújì ẹgbẹ́ ẹ̀ kan Màláìkà ẹni tó kọ pé ọ̀dọ̀ rẹ la ti wá ọ̀dọ̀ rẹ náà la ó padà sí a fẹ́ ọ ṣùgbọ́n ọlọ́run fẹ́ ọ jù wá lọ kí ọlọ́run fún ọkàn rẹ̀ nísinmi bákan náà ni adẹ́rìn pòṣónú ni mr macaroni kọ nínú ọ̀rọ̀ ìbánikẹ́dùn rẹ̀ sí Pasuma pé kí ọlọ́run fún ọkàn wọn ní ìsinmi mo ránṣẹ́ ìbánikẹ́dùn sí yín alábí Pasuma bàbá tí ìkọ́ ní tiẹ̀ pé hmm, màmá wa mo dúpẹ́ gidigidi fún àdúrà tẹ gbà fún mi nígbà tẹ bá mi sọ̀rọ̀ gbẹ̀yìn lórí fóònù nípasẹ̀ ọmọ yín ẹ máa sinmi nínú àlùjànnà onídẹ̀ra tóyìn adéwálé kọ ní tiẹ̀ pé ha ọlọ́run o mo bá ẹ káàánú fóhun tó pàdánù yìí kí ọlọ́run fún ọkàn rẹ̀ nísinmi báyìí ni àwọn alábàáṣiṣẹ́pọ̀ ọkùnrin olórin náà àwọn ọ̀rẹ́ àtàwọn alátìlẹyìn rẹ̀ ti ń kí i pé ó ara fẹ́ra kù pẹ̀lú àdúrà àti ọ̀rọ̀ ìwúrí lọ́lọ́kan òjọ̀kan nípa màmá rẹ̀ tó dolóògbé ọ̀hún. Jọkẹ́ Àmọ̀rí ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online